e tok many many shocking words wey be say e shock a lot of people. wey be say e tok about sunday igboho and koiki my people. This time around talk wey be say oloye con talk about koiki and sunday igboho na another thing, oloye don dey carry di mata dey go another level wey be say people no come understand the going wey be say a lot of people come dey talk say wetin oloye dey talk about whether this one na truth abi this one no be truth because oloye come dey repeat the same word wey be say as e dey repeat the same word na so e dey put small small pepper they join am for corner wey be say hmm e dey make sure say the thing wey dey put for table dey get taste my people no be small thing o e dey let a lot of people dey understand say how Koiki and Sunday Igboho take start this Oduduwa how dey take dey give people money to go cause the obas for Yoruba land Oloye saying e don finally come outside to come expose many many truth o whether na truth be this one abi no be truth we no con know but my people no be smart tin o because a lot of people con dey wonder say who con dey give oloye all this story my people? who con dey give oloye all this story wey oloye con dey hear all this matter about sunday gboo and koiki wey be say e con dey narrate everything dey come outside wey be say come con throw everywhere wey be say e scatter everywhere so my people no be small tin o my people make i leave una make una hear from oloye himself the way e take tok about sunday gboo how the matter take start dey take start di oduduwa hmm how they take collect am for person wey be say e first start am my people make i leave una make una hear from oloye mouth my people. wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo nǹkan tí ò yẹ kán ṣe kì í ṣàìdí àyẹ̀ Koiki tó bá já ìdí ẹ̀ jáde kó wá sọ fún un it's not your idea kíní ẹ̀ ó dùn mí gan pé kí ló dé tó máa pè yín pé kẹ́ wá jẹun tẹ́ máa mú wọn lọ́wọ́ dání Ìgbòho ò mọ bí wọ́n ṣe dá Yorùbá nation lẹ̀ ìwọ Koiki ò mọ bí wọ́n ṣe dá Yorùbá nation lẹ̀ ẹmu ẹmu kòkó ó bẹ̀rẹ̀ sí ń fún obìnrin kan lówó ẹni kan máa bú àwọn àgbàlá kan máa bú àwọn èèyàn ẹ̀ ń wẹ́ èrò akọ̀lára yọ ọ̀rọ̀ ẹ sọ. So wọ́n pè ní white lion àbí white lion àbí ìwọ náà òun gbọ́ òun bú àwọn èèyàn gidigidigidi gan òun sọ̀rọ̀ sí wọn gidigidigidi gan òun sọ̀tàn àwọn bàbá tó ju ẹ lọ gidigidi gan nítorí afẹ́ ayé àwọn torí àfọ àwọn bàbá àwọn olówó sick àìsíkúrè gbogbo wọn akíntola fòsókè àwọn kankan ibo ni gbogbo àwọn bàbá yẹn wà lẹ́ni torí ẹ̀yìn èèyàn báyìí náà lẹ́ ń da gbogbo ẹ̀rú wọn lọ wá gbé àìdíà àwọn aláìdíà ó gbé wá ìwà àti Ìgbòho ẹ wá kàn náà tara yín èébú tẹ̀ ń bú àwọn èèyàn yẹn ló ń dùn wọ́n jù insult tẹ̀ ń fún àwọn èèyàn yẹn ló ń dùn wọ́n jù because it's not your idea o mọ̀ ń pa ìwà àti Sunday Ìgbòho ẹ̀ mọ̀ ń pa. Odùduwà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àbí Yorùbá nation now ṣé wọn kí mò ń sọ mò ń tẹmọ yín létí ẹ má bú mi táyà bọ́ọ̀ mi ò ní bú ẹ òótọ́ ọ̀rọ̀ yẹn àwọn ọmọ máa jẹ́ káwọn èèyàn rí ó mọ̀ ń pẹ́ ìkọ́nú àwọn ẹbí yín ìwọ tínú ẹ le kókókókó tó ní o máa jó Nigeria embassy kí ló le tó yẹn torí kí ni embassy tí kì í ṣe pé àwọn ọ̀ràn yín ló kọ àbówó yín wà ń bẹ́ẹ̀ wákọ̀dẹ̀ débẹ̀ wá dẹ̀ lọ́jọ́ nítorí pé o fẹ́ gba yorùbá nation àbí òdùdúà ó <laughs> sad ìyẹn ni mo ṣe wá ń pé ṣàkíyèsí ẹ̀yin abiyamọ àti ọkùnrin àti obìnrin tẹ́ bá bí ọmọ tọmọ yín bá máa lọ sílé ọkọ ẹjọ́ torí ọlọ ẹ wọlé tọmọ yín tó máa wọ̀ nítorí ẹlẹ́mìí èṣù làwọn kan ẹ̀mí lè kúkú mú nǹkan tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ẹ̀dẹ̀ làkàkà mọ́ wọ́n pè ẹ́ pè ẹ́ ìwọ pé kí wọ́n pè ẹ́ kó wá jẹun ó mú wọn lọ́wọ́ ó gbé àìdí àwọn ìwà àtìgbòwò ẹ wá gbà sórí bíi gbà bẹ́ẹ̀ ní gbàgbà ọtí ẹ wá bẹ̀rẹ̀ sí í sọ̀tẹ̀ ń bú àwọn èèyàn it's not your idea ó mọ̀ ń pa ẹ̀ náà ìgbòho mọ̀ ń pa ìgbòho ńgbà tó máa jáde ó ní òun fẹ́ lé àwọn fúlàní ló sọ ìgbà tó ti mí ìtìwọ́ báyìí ẹ shift sí Odùduwà nation àwa wá sọ̀rọ̀ ẹ wá níbo làwa fẹ́ gbà òótọ́rọ̀ làwa máa sọ a máa jẹ́ káwọn èèyàn mọ the kind of person you people is ẹ̀gbọ́n pa ẹ̀ ntí wọ́n di Koiki tó dẹ̀ ṣe yẹn kì í ṣe nǹkan tó dáa rárá ó bú ẹ kù kò gbé àìdíà àwọn aláìdíà wọ́n pè ẹ́ pé kò wá mọ̀ nípa ẹ̀ kò wá ṣe bá ká ìjọ ṣe kò wá ìwà àti ìgbòho ẹ̀ wá gbà sórí torí pé ìgbòho lóògùn ẹ̀ wá gbà sórí it's no good wá gbọ́ nǹkan tí irú èèyàn àwọn ẹbí ẹ̀yìn tẹ̀ máa ń ṣe irú wọ tó bá fẹ́ tí ẹ̀gbọ́n ẹ fẹ́ ìyàwó nìkan tí ọmọkùnrin yìí ṣe nítorí ìyàwó tó fẹ́ yunifásitì ó ti yàn dí púpọ̀ jù ó ti hùwà burúkú àṣírí wa tú sí àbúrò ẹ̀ lọ́wọ́ ó wá pè ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó sọ fún pé wọ́n ní o ṣe báyìí skul o ṣe báyìí o ṣe báyìí lágbájá ṣe o ṣe báyìí tàbí ó dẹ̀ ó lédi yẹn mọ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin tọkùnrin kan bá tẹ̀ máa ṣírí so need láti go down low to uh, go down to his tune bad idea tó mú wá fún ẹ tí o mú nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ nítorí ẹ̀ kì í dára yín lójú ó wá pe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ pé báyìí báyìí báyìí báyìí lòun gbọ́ nípa ẹ̀ tó ṣe ní skul lẹ́gbọ́n òun bá dẹ̀ mọ̀ kò ní láìkẹ́. Like so òun gan òun tẹ máa òun ò ní jẹ́ kí ẹ̀gbọ́n òun kó fẹ́ wedding yẹn gbogbo everything wọ́n ti ń púpọ̀ láti bẹ̀rẹ̀ tí ọmọbìnrin yẹn nítorí pé ó láìkì ọkọ ẹ̀ màá tún kọrin fún ẹ àtiwọ́ àti ẹ̀yin tí ẹ di inú tó jẹ́ pé inú yín di púpọ̀púpọ̀ ẹ̀gbọ́n àbọ̀ òbí ni ó ní ará mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin tẹ dalẹ̀ tẹ dinú tó ń da ẹ̀gbọ́n ẹ̀ àwọn ìyá yín ẹ máa ń fọwọ́ ara yín ṣe ra yín gbogbo ẹ̀yin nísọkúsọ ẹ̀ ṣé mo sọ fún yín. grand koko ẹbìnrin sí commander ẹbìnrin sọ obìnrin ní ará mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ní táyé bá ń fẹ́ kó rárá jayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni báyé bá ń fẹ́ ẹ ó rárá jáyé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ará mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá òbí ẹsẹ̀ gírí nílé àmì jọ wọ́n ní àjọ fẹ́ kú a ò màmá rẹ nìkan erin-kù o mọ̀ǹgùdù fìjẹ́ ẹ̀fọ́n-kù o mọ̀ǹgùdù fìjẹ́ mọ̀ǹgùdù kù kò rẹ́ni tí ó jẹun ààyè lè o ọmọ bàbá òbí làwà bàbá tó fi orin àti òótọ́ ọ̀nà báíbù ọ̀nà òtítọ́ ló fi kọ́ wa láti kékeré tá a dẹ̀ tẹ̀lé táyé wa dẹ̀ da ọmọkùnrin ó bá pe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ìyàwó ẹ̀gbọ́n ò fẹ́ kí márèèjì dàrú ó sì fẹ́ wà pẹ̀lú ẹ̀gbọ́n ọmọbìnrin but before ká tó continue ẹ asáré polówó díẹ̀ moonshine restaurant moonshine restaurant àwọn bàbá àgbàlagbà nìyẹn àwọn wà ní London E8 two Peter Boy PB Moonshine Lodge Restaurant ọmọ amọ̀dẹ́májá òun wà ní London E8 two PB Papa Boy àbí baby landlord àwọn tẹ bá fẹ́ lọ síbẹ̀ to bá fẹ́ òyìnbó tó fẹ́ òyìnbó whatever anything ẹ pè o oh two o eight zero zero one five eight eight nine o <clears throat> oh two o oh eight zero zero one five eight eight nine mobile number wọn ni zero seven nine four nine eight six six one two seven zero seven nine four nine eight six six one two seven moonshine lord ó bá pe ẹ̀gbọ́n ẹ̀ ó lóun ó bá bẹ̀rẹ̀ sí threatening ìyàwó